róòmù orí kẹrìnlá. ṣùgbọ́n ẹni tí ó bá ṣe àìlera ní ìgbàgbọ́ ẹ gbà á ní àìtọpinpin ìṣiyèméjì rẹ̀ ẹnìkan gbàgbọ́ pé òun lè máa jẹ ohun gbogbo ẹlòmíràn tí ó sì ṣe aláìlera ń jẹ ewébẹ̀ kí ẹni tí ń jẹ má ṣe kẹ́gàn ẹni tí kò jẹ kí ẹni tí kò sì jẹ kí ó má ṣe dá ẹni tí ń jẹ lẹ́jọ́ nítorí Ọlọ́run ti gbà á. Ta ni ìwọ tí ń dá ọmọ ọ̀dọ̀ ẹlòmíì lẹ́jọ́? Lójú Olúwa rẹ̀ ni ó dúró tàbí tí ó ṣubú nítòótọ́ a ó sì mú un dúró nítorí Olúwa ní agbára láti mú un dúró. Ẹlòmíì ń bùyìn fún ọjọ́ kan ju òmíràn lọ ẹlòmíì ń bùyìn fún ọjọ́ gbogbo bákan náà kí olúkúlùkù kí ó dá ara rẹ̀ lójú ní inú ara rẹ̀ ẹni tí ó bá ń kíyèsí ọjọ́ ó ń kíyèsí i fún olúwa ẹni tí kò bá sì kíyèsí ọjọ́ fún olúwa ni kò kíyèsí i ẹni tí ń jẹun ó ń jẹun fún olúwa nítorí ó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tí kò bá sì jẹun fún olúwa ni kò jẹun ó sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí kò sí ẹnìkan nínú wa tí ó wà láàyè fún ara rẹ̀ kò sì sí ẹni tí ó ń kú fún ara rẹ̀ nítorí bí a bá wà láàyè àwa wà láàyè fún Olúwa bí a bá sì kú àwa kú fún Olúwa nítorí náà bí a wà láàyè tàbí bí a kú ni ti Olúwa ni àwa í ṣe nítorí ìdí èyí náà ni Kristi ṣe kú tí ó sì tún yè kí ó lè jẹ́ Olúwa àti òkú àti alààyè ṣùgbọ́n èé ṣe tí ìwọ fi ń dá arákùnrin rẹ lẹ́jọ́ tàbí èé sì ti ṣe tí ìwọ fi ń kẹ́gàn arákùnrin rẹ gbogbo wa ni yóò sáà dúró níwájú ìtẹ́ ìdájọ́ Kristi nítorí a ti kọ ọ́ pé Olúwa wí pé. bí èmi ti wà gbogbo eékún ni yóò kúnlẹ̀ fún mi àti gbogbo ahọ́n ni yóò sì jẹ́wọ́ fún Ọlọ́run. ǹjẹ́ nítorí náà olúkúlùkù wa ni yóò jíyìn ara rẹ̀ fún ọlọ́run nítorí náà má ṣe jẹ́ kí a tún máa dá ara wa lẹ́jọ́ mọ́ ṣùgbọ́n ẹ kúkú máa ṣe ìdájọ́ èyí kí ẹnikẹ́ni má ṣe fi ohun ìkọ̀sẹ̀ tàbí ohun dùgbòlù sí ọ̀nà arákùnrin rẹ̀ mo mọ̀ ó sì dá mi lójú nínú Jésù Olúwa pé kò sí ohun tí ó ṣe àìmọ́ fún ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ka ohunkóhun sí àìmọ́ òun ni ó ṣe àìmọ́ fún ṣùgbọ́n bí inú arákùnrin rẹ bá bàjẹ́ nítorí oúnjẹ rẹ ǹjẹ́ ìwọ kò rìn nínú ìfẹ́ mọ́ ẹni tí Kristi kú fún má ṣe fi oúnjẹ rẹ pa á kúgbé ǹjẹ́ ẹ má ṣe jẹ́ kí a máa sọ̀rọ̀ ire yín ní búburú nítorí ìjọba Ọlọ́run kì í ṣe jíjẹ àti mímu bí kò ṣe òdodo àti àlàáfíà. àti ayọ̀ nínú ẹ̀mí mímọ́ nítorí ẹni tí ó bá ń sin Kristi nínú nǹkan wọ̀nyí ni ó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run tí ó sì ní ìyìn lọ́dọ̀ ènìyàn ǹjẹ́ nítorí náà kí àwa kí ó máa lépa ohun tí í ṣe ti àlàáfíà àti ohun tí àwa ò fi gbé ara wa ró nítorí oúnjẹ má ṣe bí iṣẹ́ Ọlọ́run ṣubú ohun gbogbo ni ó mọ́ ní ṣùgbọ́n ibi ni fún olúwa rẹ̀ náà tí ó jẹun lọ́nà ìkọ̀sẹ̀ ó dára kí a má tilẹ̀ jẹ ẹran kí a má mu wáìnì àti ohun kan nípa èyí tí arákùnrin rẹ yóò kọsẹ̀ àti tí a ó fi sọ ọ́ di aláìlera ìwọ ní ìgbàgbọ́ bí ní fún ara rẹ níwájú ọlọ́run alábùkún fún ni olúwa rẹ̀ náà tí kò dá ara rẹ̀ lẹ́bi nínú ohun tí ó yàn ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣiyèméjì ó jẹ̀bi bí ó bá jẹ nítorí tí kò ti inú ìgbàgbọ́ wá àti ohunkóhun tí kò ti inú ìgbàgbọ́ wá ẹ̀ṣẹ̀ ni.